lónìí mọ̀ rí àfẹnà ọlọ́run bẹ̀rẹ̀ yìí fún orí wa ò ní Father in the name of Jesus olúwa ọlọ́run àwọn ọmọ ogun gbòǹgbòdílé jésè á pè ọ́ àyìn ọ́ lógo bàbá wa gba ọpẹ́ wa bàbá wa gba ìyìn wa ẹ kà wá mẹ́ni tó ṣe ìsìn lénìí ẹ tún kà wá mẹ́ni tí ó ṣe tọ́lá ẹ wá kà wá mọ́ àwọn tí ó sìn yín títí ayérayé jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. hallelujah. hallelujah. abẹ́rẹ́ àbí. ok mo ti gbọ́ ẹ mi ò fẹ́ gbọ́pọ̀ ní wa o ok a máa dúró dẹ no problem ok ó dàbọ̀. bídè sàlọ́ tí wọ́n fún lápò àti náà lórí fóònù. àbíkẹ́ ah, mo gbà sọ̀rọ̀. wọ́n sàbíkẹ́ so ibo ni wà tàbí kẹ́ ń lọ. Mm, a ní meeting lẹ́nu. meeting lẹ́nu sunday so ẹ̀kún wálé kó máa sinmi bídèmí. èmi Àbíkẹ́ Bísọ́lá. mi ò sọ pé mi ò mọ gbogbo yín wọ́n à ń tẹ́lẹ̀ yìí pé èmi sunday yẹ kó wálé kó máa relax ni bó tún lọ. i'm sorry but you know it's important. so time wo lè fẹ́ parí meeting tó fẹ́ lọ ṣe uh, ó dàbí ẹni pé i think four hours. four hours kí ló dé ẹ fẹ́ overthrow chairman níbi iṣẹ́ ni see <laughs> let me tell you something máa fún ẹni just to ask. torí pọ́n jẹ́ ọ̀rẹ́ ẹ ni mo ṣe fi àlàyé kó lọ just to ask, péré ni máa fún ẹ kó fi lọ́gbọ̀dẹ̀ fi padà. two hours. i'm not joking o. ọ̀dà mo ti gbọ̀yìn two hours. tó bá kọjá two hours yẹn má tilẹ̀ pé oníwọ̀ nílé o. ok two hours mo ti gbọ́. ẹ ṣe. she gonna drop it or no no no i'll find my way. are yes i'm sure. oh that ajá ni ẹni máa dàgbà láàyè àgbà mi àgbà gbégbá ọ ṣẹ̀rí máa jẹ mọ́. ẹ̀yin méjèèjì ní láti ṣẹ́tù nǹkan tó wà láàrin yìí cause mo rántí the last meeting ọkọ mi gan bínú sí mi. and look at today it's past eight mi ò tí lọ sílé kí lẹ fẹ́ kọ́kọ́ mi tún máa sọ. kárẹ́ kájà kò lè dàbí ọ̀rẹ́ ta ti ń ṣe bọ̀ látẹ̀yìn. kí ló tún lè dàbí arémájà kan ò sí i ajá má parí òun ni kò dáa. àbí o ẹ wò ẹ wò mo mọ ìwọn ara lẹ́mi kò kí n ṣe èbú o ọ̀bọ ti gbó wa ìjímèrè ti jù wá àwọn méjèèjì dédé àgbàdo náà ṣọ̀rẹ́ ara wọn tó bá dẹ̀ tún láwọn ò ṣọ̀rẹ́ ara wọn mọ́ kó kálukú pẹ̀pẹ̀ kó máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ simple. àbíkẹ́. ẹ ẹ. Ah! ẹ wò ewúrẹ́ tèmi ò lóun ò bá gùtàn ṣe àmọ́ ìgbà tí àgùtàn ẹ̀ níyẹ̀ òun òbí dúdú nǹkan the two of you should better listen and listen good. Eni lè máa parí nǹkan tó wà láàrin yín. so that we can go back to the way we were before. Abi kí lórí sọ ọ̀rẹ́ mi. Kí lẹ́tà lè go back to bí a ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nǹkan tí mo fẹ́ gbogbo náà nìyẹn. Ẹ parí ìjà tó wà láàrin yín. Ah! Okay. Gbogbo yín lè mọ̀ wípé onínú fùfù ni mí. Tí bá ti bínú mi, ó ti tán síbẹ̀ nìyẹn. Ó ti tán nù mí pátápátá. Àbíkẹ́. Ọlọ́run, ó ti tán nù mí pátápátá. Bísọ́lá ìwọ ńkọ́. ẹ wo èmi ò bàjà tẹ́lẹ̀ o òun ló ń bá mi jà. ìyẹn ti tán báyìí ti tán nìyẹn àbíkẹ́ báwo ni nǹkan tí abẹ́ discuss last time. oh ọ̀rọ̀ ṣẹ́. yeah. let me speak Lanre. okay. tó bá ti get dáàlì tó ti bá òun sọ ó yẹ bàtọ́ bá sọ i'll feed you guys back. thank you so much. we are friends so o ní láti dúpẹ́ lọ́wọ́ mi. jẹ́ kí ni nǹkan tó ló fẹ́ rí mi fún kó ṣe tó rí lè le ó ṣe àmọ́ ọ̀rẹ́ mi Bísọ́lá ti máa ń sọ fún yẹn ó nídìí iṣẹ́ so wọ́n wò pé tí bá bẹ̀ sọ bí o lè bá dájú sọ kí wọ́n help ẹ̀. Hmm. That shouldn't be a problem though, but um, There's no space in the branch to them, but I can speak my father. I try láti bá dádì sọ̀rọ̀ maybe your branch wọ́n lè wà position kan fún ní branch rẹ̀ tó bá ti mind tó bá wà under or something. thank you mi mind wo ọ̀dọ̀ mi gan branch ọ̀dọ̀ wa gan gan gan lónìí kò ti ṣiṣẹ́ mm-hmm. ah thank you very very much thank you <laughs> thank you thank you very much thank you. I don't even know how to thank you. Bílẹ̀ mi bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Kí ló ń dúpẹ́ lọ́wọ́ mi fún? We are friends. Wo? Oh ó ti rẹ̀ mí mo dẹ̀ ní iṣẹ́ tó pọ̀ tí mo fẹ́ ṣe because I have some files tí mo ń treat lọ́wọ́ lọ́fíìsì and immediately I'm done with it I'll transfer it to you so ìwọ náà ṣiṣẹ́ lórí ẹ̀. Ah, ah. ṣé kíákíá ni. Ah, ó fọ́ ni kìnìún ní kí ọlọ́run fi ẹran tó máa pàdé òun ó wáyé tó bá ti fi ìhun tán kó yọ̀ǹda òun kó tún wá padà lẹ́yìn ẹ̀rùn. a jẹ́ wípé a máa máa ríra níta nìyẹn. yes èmi rí ẹ náà. all right then ẹ ṣe thank you. Olúwa ó ṣe ti bẹ̀rẹ̀ báyìí, Olúwa ó ṣe o, thank you. Káàbọ̀, um, báwo ni ṣẹlẹ̀ ni? Dáadáa ni. Olúwa ṣe o. Ṣé tí wàá kàn jẹ? Ọmọ ètí ìjẹ́ ní tí ń jẹrẹ. Ẹ má bínú pé mo pẹ́. Bísọ́lá ló jẹ́ kí n pé share get iṣẹ́ ní sí company wa ni and i dey try láti you know put her through one or two things. so what ti padà get iṣẹ́ sí ọ̀dọ̀ yìí. yes. Ah, <laughs> láì ní mi dùn. in fact you know, I inú àbíkẹ́ gan dùn. Eh, yeah that's good that's good um, you know, sori inú inú ẹ gbọ́dọ̀ dùn torí àti iléeṣẹ́ nàìjíríà ń sin ó hard gan tí wọ́n bá jẹ ààrẹ ọpọ́n báyẹn kí wọ́n máa dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ ni. yes yes um, and I àbíkẹ́ not tiẹ̀ try tó bá jẹ́ ọ̀rẹ́ mi ni a feel like kó máa ṣiṣẹ́ kọ̀kọ̀ mi kọ̀kọ̀ mi do you understand. So I'm like very happy for her. Hmm, you know what? Mm. You have to be very, very careful. I mean, Obui, what you mean yín sí ẹ má jẹ́ kí nǹkan tí ó ti nǹkan kó da yín yín all right. so let's see ń bára yín ṣe ẹ máa ṣe lọ. so kí lè máa jẹ sí. Ah, kí ni mo lè jẹ náà. Àbíkẹ́ ó yẹ kó rántí bọ̀bọ̀ yìí nígbà tá a wà ní secondary school Olúwatósìn Bọ́lájí. Bọ́lájí. Mm -mm bọ̀bọ̀ tó máa ń kéré pa gan tó burú yẹn. ó gẹ́ ẹ̀tẹ̀ ó gẹ́ ẹ̀tẹ̀ mo bá pàdé ní bank níjẹta. Eh. <laughs> ṣé wàá ṣe nǹkan bẹ́ẹ̀ ni àbí kí ló kí ló wá ṣe ń bà. he now works at the bank. ó ń gan lọ́wọ́ àtẹ̀ǹtì mi. stop ẹ̀ jàre. in fact àjọsọ̀rọ̀ pàápàá kí n tó kúrò. Bídèmí stop it Bọ́lájí ní bank ṣó fẹ́ rọ̀ báǹkì ni <laughs> Bọ́lájí tó yẹ pé ìgbà tá a wà ní school mọ̀ bọ́ tó ń sọ yìí o kò ń gbé class rárá mi ò rí nǹkan kan nu fújú ẹ̀ ju kọ̀ǹdọ́tọ̀ tàbí kó ta ẹran nìbàdàn tàbí bóyá kó ṣe bólà báwo ni bọ́lájí kí ló lọ ṣe ń bẹ̀ <laughs> ah, kó jọra wọn náà bọ́lájí. but for me now ó lè ti change lẹ́yìn tẹ́kùn secondary school náà ó ti pẹ́ and anything is possible. ah Bísọ́lá o ní láti mọ wọ̀wẹ́. má tiẹ̀ dá lóhùn ṣebí ìwọ náà máa ń jí mi wọ̀ nígbà táwa ní secondary school ó ṣe wá jẹ́ wípé ìwọ ló wá jẹ́ ọ̀gá mi. bídèmí èmi jí ẹ wò ṣe é tún rí o ẹ rí o ikú tó máa ṣẹlẹ̀ lé ìwọ lísìn o bídèmí ìjọba mi ṣe assignment mi wàá dẹ̀ bá mi ṣe ṣé yẹn mi pé mò ń jí ẹ wò ni. ó máa gbọ́n nǹkan tó ń sọ. má tiẹ̀ dá lọ lọ́kàn sí ẹ nìyẹn man propose and God dispose. àbí o bá mi sọ fún. you're very very right. Oh. You're welcome. Thank you. Eka Sasa, good afternoon, sir. How you doing? Good. Oh, Bisola, meet my husband, Olariwaju. Olariwaju, this is my friend. Bisola that I discussed with you. Oh, okay. Hi. Nice. Nice to meet you. Welcome to this place. Mm. Yeah. And thank you very much, sir, for helping our friend. Ah, it's nothing. No, it's okay. Obviously, let me get you. Okay, thank you. I'll be right back. Yeah. Uh, let me quickly go get my files so you can go check for me as well. Sir. Okay, I'll be fine. Okay, sir. Thank you. Yeah. Bisola. Láàrin. Mo ti kó ọmọ atare sínú èpo ẹ̀pà mo sì tún tó èpo ẹ̀pà sínú ọmọ atari ẹ má dalẹ̀ ara yín o inú pákálá ń gbé ìgbín lónìí kára wọn gbogbo ibi tá a bá ti ró dídẹrẹ àtòun àti kó díẹ̀ nù. ọ̀yá ẹ gbé sílẹ̀ ayé lẹ́nu kẹjọ. ó dà bẹ́ẹ̀ ẹ̀yin méjèèjì ẹ wà wọnú igbó lọ báyìí ẹ lọ bára yín lájọṣepọ̀ lẹ́yìn tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ tán ó ti dèwọ̀ fún yín o ìwọ obìnrin ọkùnrin mi ò gbọ́dọ̀ gorí ẹ̀ mọ́ ọkùnrin náà ò gbọ́dọ̀ gorí obìnrin mi o ẹ̀yà ẹ má lọ. ibo lẹ ti rìnnà pàdé. mọ́mí wàhálà wà o ẹni believe pé àbíkẹ́ ọ̀rẹ́ mi tó bá mi wáṣẹ́ òun ni ìyàwó lé láàrin kódà gan company ta ti ń ṣiṣẹ́ dáàdì láàrin lónìí. Hey. Eh, ṣé o ti wá ṣàlàyé gbogbo ìṣòro tó ń dojú kọ kù. mú mi mi àti ẹ ò tí ì ráyè sọ̀rọ̀. wọ́n ẹ láti ríra kẹjọ sọ̀rọ̀ ni o wàá wá àyè yẹn kẹjọ sọ̀rọ̀ ni o so that wàá lè sọ gbogbo tó ń dojú kọ wàá lè sọ fún. mo ti gbọ́ má gbìyànjú. láàrin. kàyéfì àfi bí ọ̀rọ̀ àkùkọ èdè tó ní lọ́jọ́ tí mo bá gbọ́ nǹkan tí mi ò gbọ́ rí ayé pín sí méjì lójú mi ṣé pé nǹkan tó wà láàrin wa àti ọ̀nkọ́ láàrin egun tó báyìí. ó gùn jù bẹ́ẹ̀ lọ àmọ́ mi ò fẹ́ jẹ oyè ẹlẹ́jọ́ ṣàyí tó dùn torí ẹ̀ ni mo ṣe ṣẹ́nu. ó ga o kí wàá lo fẹ́ ṣe sí báyìí. ìwọ náà ni mo ní ìkó ẹ help mi mo fẹ́ kó arrange bẹ́ẹ̀ mi àti láàrin bá ṣe máa ríra torí ọ̀rọ̀ wà tá a fẹ́ bá sọ. Màá gbìyànjú agbára mi. But ó lọ jẹ́ kó work out. Hello, Sọlá. Ẹ káàbọ̀ sá. Ṣé kò sí wàhálà àkọ́ṣá? No, àtọ̀ kò sí nǹkan kan. Are you sure? Very well. Okay, no problem. Baby, how far? Hope my food is out. Uh... O ti wa set. All right then. <laughs> so, later, eh? All right. Bídèmí, eh? jẹ́ kí mi wà máa lọ. Àmọ́ ríra lọ́fíìsì lọ́la. All right no problem. okay jọ̀ọ́ má gbàgbé mi o no problem rẹ. ẹ wo bí ọ̀rọ̀ báyọ̀ ọmọdé burúkú ó fojú wẹ̀yìn ọ́ ọjọ́ ta bolúwẹ̀rẹ̀ kọ́ ní ìjà ni. èmi àti ànílé ànílé kọ́ńtínù. kí ló dé. nítorí I am now a born again Christian I'm not bá mi kọ́nà mi ò fẹ́ kó rí gẹ́gẹ́ bíi pé mo ṣe kà fún mi nǹkan tí gbogbo ṣe máa rí ó dẹ̀ ṣe wọn lọ́wọ́ ló ń ṣe nǹkan máa ka kagbá kádàrá alẹ́ rẹ̀ lórí ọ̀fọ̀. but Larry o sọ fún mi pé wàá fi ìfẹ́ tàn mí dókè ìgbẹ́sì wàá wá gbaṣọ lára mi. má rò bẹ́ẹ̀ o má rò bẹ́ẹ̀ o mi ò ní mi ò nífẹ̀ẹ́ o. mi ò fẹ́ kó rí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bíi pé mo yàn ẹ́ jẹ o mi ò yàn ẹ́ jẹ àkọọ́lẹ̀ ti wà bó ṣe wọn lọ́hùn ló ń ṣọlá kádàrà ti ṣọ rẹ ni. bá a ṣe wáyé paárì bẹ́ẹ̀ náà la máa rí dúró náà ṣé bó sọ pé o lóyún fún mi nígbà kan báwo ló ṣiṣẹ́. mi ò ṣe bá kankan ọmọ ni mo fi bí bẹ́ẹ̀ ni ọkọ mi. fẹ́lẹ́ boyún kò jẹ́ kárí kan ṣe bí àti lóòótọ́ ni pé ẹni tó kú àtẹni tó sọnù máa pàdé tó bá sọ fún mi wípé àwọn tó ń fún ẹja ló ń jẹ ló ń tún ṣekú pẹja màmá sọ pé rọni àṣeyàn burúkú ni àṣeyàn yẹpẹrẹ ni àṣekù tiẹ̀ séèyàn lára rárá láàrin ẹ àṣẹ níbi ní ẹ tó ń pọnmọ́ rẹ balùwẹ̀ àṣẹ ò tiẹ̀ já mọ́ nǹkan kan rárá ó ga gan o. ọba bínú tó bẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀ lọ nítorí mo mọ̀ pé mo ti ṣàṣemáṣe náà mo náà ti wà mo ti wọ ọ̀dájú ẹ ṣáàjọ ìdáríjì ó ń ṣèdùnnú mi náà. n tó wọ̀n láti mú ẹ wá ohun ló ṣe àwa là dé fura tó dé bá mọ̀ pé èèrà ti ọ̀fẹ́ pòpòrò dẹnu ni èmi ò ní fọmọ ti tèmi jíǹkì ẹ̀ débi tí wàá mọ ọmọ tí wàá ṣe bàṣubàṣu fún mi tí wàá fún lóyún tí wàá wá pátí síbi kan tí wàá rí ìrìn àrìnrìn ranu lọ àbí bẹ́ẹ̀ kọ́. ẹ má bínú ẹni tẹ́lẹ́ṣẹ̀ bá ti mẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ kò jẹ́ kó tó pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ ẹ ṣáà dáríjì mi ẹ dáríjì mi ẹ fi ètò inú kẹ dáríjì mi. mi ò ní láti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ tèmi ẹ̀ṣẹ̀ ọlọ́run tó ń dáríjì yẹn ọmọ ẹ ní kó famọ́ra kó wá bó bá ṣe bẹ̀ tó máa gbọ́ ọlọ́run á dé dáríjì. Damilare, mo fẹ́ I'm telling you that I'm sorry, okay? No, would you mean? Ṣé àwọn èèyàn ló ń ṣe é? kí you good boy. So, um, we should journey here, dear. Mo sì nǹkan tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ni pé màá send owó díẹ̀ sí ìyá yìí kí ó máa bá little of it and then fún Damilare náà mo kí n tó lọ máa fún ní cash nínú mọ́tò mi ẹ jẹ́ kí Damilare ṣì wà lọ́dọ̀ yín for the meantime tí máa fi settle gbogbo nǹkan tí mo need láti settle then I'll come I'll come pick them both up and then. o need láti sọ pé ká tọ́jú àwa náà mọ̀ pé àgbélébùú wa ni a dẹ̀ ti ń gbé látọjọ́ ẹ̀ kò dẹ̀ ní ever sùn wa. má jẹ̀mú ni má jẹ̀mú jẹ́ ká máa ronú jinlẹ̀ ká tó bọ́ fún igbó lẹ̀ for the meantime igbó tó ṣe títí tó yẹ náà lọ́pọlọ nìyẹn tó gbéra lẹ̀ tó jẹ́ kó bá yé òun jẹ́. ni wọ́n máa yọ sí kúrò nígbà tó ti gbà láti tọ́jú dánilárò tí wọ́n wà rẹwà bíi tẹ̀ láti fẹ́. You just have to pick one and then you move on with your life. Kò kí n ṣe pé mi ò rọ́kùnrin pè mí, àmọ́ ẹ̀rù ń bà mí. Ìmùlẹ̀ tó wà láàrin mi àti láàrin kò jẹ́ kọ́kàn mi balẹ̀. Mo tún gbìyànjú mo lọ sọ́dọ̀ pásọ̀. Bóyá wọ́n ti bá mi wá nǹkan ṣe sí. Pásítọ̀ jẹ́ kó yé mi pé ìmùlẹ̀ fẹ́ wà láàrin mi àtẹ̀yàn kan tó dẹ̀ yé mi. wọ́n dẹ̀ ti jẹ́ kó yé mi pé ọjọ́ tí ọkùnrin bá gun orí mi wàhálà máa ṣẹlẹ̀ ìdí nìyẹn tí mo ṣe dá dúró gbogbo ló wá dúró. ọlọ́run má já níṣòro láì wá ní elédùà má já ìṣòro láì gbogbo wa. máa ga alága jù. ìbà rẹ a fi tìtẹ̀ hàn ní ìbà rẹ ìbà bàbá ìbà yìí iwájú ọpọ́n gbọ́ ẹ̀yìn ọpọ́n gbọ́ olùmúlọ̀tún ọlọ́kànràn ló sì àárín ọpọ́n ìta ọ̀run àárín làràbà dáfà tiẹ̀ ló tún ẹni tá a bá kí a ẹni tá a bá yìn á ìlú kọ́ lọ́mọ aráyè ọ̀bá yìn orí rẹ ni wọ́n fi ń gbági nínú oko ọ̀sán orí kọ̀ ikọ̀ ń sáá o mọ̀nà tán o tún ń béèrè ọ̀nà. mọ̀nà tán o tún ń béèrè ọ̀sà orí kọ awo bàbá mi ò mẹ́ni kankan bàbá mi ò tún múyàn kankan adákẹ́jà kì ló dé mọ́ dà láàmú gbogbo èrò ọkàn mi ni pé. Pe bí bàbá ò bá mú àwọn kéékèèké yìí tí wọ́n ṣojú bẹ́lúbẹ́lú yìí bóyá yóò mú yìí tí eh, ìyá wọn yìí tó dàgbà láàrin wọn bó bá tiẹ̀ pa oúnjẹ fún bàbá mi tó pèsè oúnjẹ fún bàbá mi bóyá ọdún kan ọdún méjì kó tó bá eh, ká tó mú ẹlòmíì ló wá ní kò mú nǹkan kan yìí o. lọ́kẹ́jà mú dà láàmú hmm, kò burú ẹ̀yin ẹ̀ máa lọ ẹ̀ wọlé lọ awo kí là á ṣe báyìí o. ma wọ́n ti yí mi wọ láti head office pé ibi tí ò ní èrò from now till next month ma. why. Ah, kò yé mi náà ma. good morning ma. oh morning àwọn files yẹn lélẹ̀ mọ́. Ah. ibo làwọn files wà tẹ́lẹ̀. ọ̀dọ̀ miss bisola ló wà so ìgbà tí wọ́n ṣe tán náà ni mo ní kí n kó wá sọ́dọ̀ yín mà. listen from today on ẹ má kó ẹni fàlẹ́ sọ́dọ̀ bisola mọ́ yes ẹ máa kọ́ kó lọ sọ́dọ̀ bídèmí tí bídèmí bá ti wá tú ìtẹ̀ tán ẹ rí ìtàn nẹ̀sọ́ ọ́fíìsì mi. ok ma àmọ́ ṣé kò sí nǹkan kan ṣá. not at all i just want to change the system for a while. Okay, ma'am. Yes, ma'am. Um, yeah, you can. Yeah. Thank you. Bye. Thank you, ma'am. Yes, ma'am. Kí ni gbogbo rubbish ta kìkẹ́ máa bá mi ta fọ́ọ̀nù? Ṣé toró lẹ́nu nílé iṣẹ́ yìí ó bí nípa òun lè máa behave anyhow? Farabalẹ̀, kí ló ṣẹlẹ̀? O lè imagine, ó sọ fáwọn staff pé wọ́n gbọ́dọ̀ gbé fáìlì wá sọ́fíìsì mi mọ́. Why? I don't know. She's in better position to explain. Bisola you have to be very careful with Abike ṣé o mọ̀ pé oní wàhálà èèyàn ni èmi tí mo jẹ́ ọmọ ìlú ẹ̀ gan mo mọ wọn ara mi lọ́dọ̀ ẹ̀. but kí nìkan tí mo ṣe fún gan. dúró dé yìí jẹ́ kí n lọ find out nǹkan tó ṣẹlẹ̀. wo sórí ọkùnrin díẹ̀ báyìí nínú ọ̀rọ̀ mi lè kàn because a lot of secrets no man keep from her. but ọlọ́rọ̀ to sọ i agree with you but nǹkan tẹ́mi kàn rò ní okay? kò that key obìnrin máa claim you know, equal rights below ọkùnrin. yes it's not right obìnrin tó bá claim equal rights below pẹ̀lú ọkùnrin ó ṣetán láti gbé oúnjẹ báyìí life jẹ. èmi tó Amy wò yìí Amy mo God you dùn lọ So come bá ń bínú báyìí ẹ̀bẹ̀ ni mo máa ń bẹ̀ gbogbo nǹkan dẹ̀ máa ti fi tẹ́ lọ́rùn. ọ̀rẹ́ ó tọ́ kó ṣe bẹ́ẹ̀ <laughs> ah, ọkọ wọn lóde lọpọlọ ṣe gbé tiẹ̀ kan sẹ́yìn. àbí o. <coughs> how may I help you? Ah, mo kàn ní kí wọ́n ṣẹ́ẹ̀lì sẹ́yìn nìlọ. thank you. Ah, as you can see, we are having a private discussion here, and it has to do with marriage. Ó dẹ̀ mọ̀ <laughs> ẹni tí ò dókun rí kò lè ròyìn gbókun ṣe rí <laughs> àbí kí ló ní mo sọ̀rọ̀ mi. bóyá kó máa lọ sí ọ́fíìsì máa wá rí ẹ tí n bá ti ṣetán. ẹ ǹlẹ́ o ẹ wo ohunkóhun tẹ bá fẹ́ bá wa sọ ní bíbá ẹ dákun ẹ ṣe ń kí á kó wọ torí tí bàbá bá bẹ bá wa ń bíbá ẹ wo ń tà sọ̀kan máa sọ. <laughs> Um, ẹ ṣe gidi gan-an ẹ àwa náà á nọ́rọ̀ púpọ̀ a kò fẹ́ sọ fún yín pé ẹ gba jésù lé olúwa àti olùgbàlà yín. Hmm. ọ̀rọ̀ jésù yìí náà ni ó dà ń gbọ́. ẹ gba jésù lé olúwa àti olùgbàlà yín kẹ́ lè bá ní ìyè àìnípẹ̀kun bíbélì sọ wípé ẹnì kọ́kọ́ nu yóò gbọ́dọ̀ kú láyé ṣe pé kó ronú pìwàdà jésù kristi ni ọ̀nà ìyè àti òtítọ́ tó já sí wípé ẹni tó bá gba ojú ọ̀nà náà yóò dé sílé ológo. ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá kọ̀ yóò wọ ọ̀run àpáàdì ah. èṣù jẹ́ ọ̀tá ọlọ́run ó sì ń wá ẹni kúnra kẹ́ bá a lè pọ̀ sí i àmọ́ ẹnikẹ́ni tí ó bá dúró ti jésù ṣinṣin yóò rí ọ̀run wọ̀ jésù nífẹ̀ẹ́ mi àti yín ó nífẹ̀ẹ́ wa dáradára bíbélì ní pé nítorí olúwa fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ rẹ̀ kan ṣoṣo fún wa. wípé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ yóò ní ìyè àìnípẹ̀kun. Makerebo Cynthia ìjẹ́ tí wàá ṣetán láti gba Jésù Kristi ní Ọlọ́run àti olùgbàlà yín. ṣetán bo ṣetán bo jàre mo lè lọ tí ń ṣetán mo fún yín lẹ́kùn. ẹgbẹ́ ní òsì láhùn eré yín burú ẹ̀yin ń bá Jésù relé wọ́n ní sẹ́ ẹ̀ ṣetán ẹ fẹ́ ṣetán kẹ́ ẹ kú kí gbòòrò gbé yín àbí ngbà wá rí mi tí wọ́n ṣẹnu pẹ́jú bẹ́ẹ̀ ìwọ ìwọ kúkúrú yìí tọ́ ṣẹnu pẹ́jú bẹ́ẹ̀ yìí ngbà ò rí mi o wá ń sọ pé bàbá bàbá lóde òun o ẹ ti sọ fún ọ tẹ́ ẹ bá sọ fún ọ ṣáwọn ò dùn o ẹ ǹlẹ́ jàre ẹ dákun ṣé ò sí nǹkan mo ní ẹni tí máa ń ṣe ń ṣe tán lọ. pé tó bá gba jésù kristi ní ọlọ́run àti olùgbàlà wọn wọ́n ní ìyè àìní pẹ̀lú. àbẹ́ ìrọ̀lọ́run ara mi sì bù má sọ. kí wọ́n bá lè rí ìyè ìyà ní ìpẹ̀kun ẹ dákun láyé ọmọ mi ṣé ọmọ tí ẹ ń pè níyè ìyè kéèyàn ò mọ bẹ kọ́ mọ ṣẹ̀mí àbí. ẹ̀yin níyè báyìí ó yá kí n gbé káwọn ọmọ wọlé kí wọ́n bá ń mú bọn àbọ̀bí àbádà kí n pa kan nù yín kó lè yè padà. Ah, ẹ má ṣe yẹn sọ ńgbà sì wá ń sọ̀rọ̀ pé ẹ̀yin o kí wọ́n ká lọ sọ́dọ̀ jésù o kí wọ́n fi èṣù àti iṣẹ́ rẹ̀ lẹ̀ o ńbọ̀lẹ̀ ti rẹ́sù. tí ìbá táwọn èèbò ṣe ńgbà tí wọ́n wá tí wọ́n fẹ́ kọ bíbélì ọwọ́ yìí wọn ò rókọ tí wọn pè sátani wọn wá pè lẹ́ṣù ṣé sátani lẹ́ṣù èṣù tí àwọn bàbá wa ń bọ ní èṣù èbìtà èṣù ọ̀dàrà èṣù ọ̀gọ́ láàfin ọmọ ẹlẹ́bọ tí jorí ẹran ń lọ láàrin ẹ̀pà bàbá hàn fí ọpẹ́lọpẹ́ gíga tí bàbá ga ló já mọ irú ẹbọra tí látọpá ṣe à èṣù mọ́ ṣe mí ọmọ ẹlòmíì ni ó ṣe. bí àrùnmọ̀lẹ̀ ti wà tí àwọn òrìṣà wà àwọn ẹni oríṣàdá àwọn tó lódùmarè kankan dá lákàndá bíi mọ̀mọ́dù lọ́dọ̀ àwọn mùsùlùmí. tí wọ́n bá tiẹ̀ dárúkọ yún wọn a máa ṣe sálà láwà lẹ́yìn wàsálàmù. ẹ lọ́dọ̀ wa kí ló fún yín ní eh, èrò pé a ní nǹkan àwọn eh, ẹni oríṣàdá wà àwọn òrìṣà aláwọn rúmọlẹ̀ ètò dàbí àwọn màláíkà lọ́dọ̀ tẹ̀yìn bẹ́ẹ̀ náà lè burú wa tán mùsùlùmí a pè ń sáyà àtìn àwọn kìsẹ́ni yín wọn máa pè ń dímọ̀ àbí dẹ́mọ̀ àbí kílẹ̀ máa pè àwa náà ní àwọn ẹni oríṣàdá bíi Ògún Ṣàngó Ah, lákà yí ẹ̀dùn ajé olúwẹ̀rún ẹ̀gún òṣùṣù ti kọ́ rẹ̀ lóbè. a ní Ọbàtálá ọbàtà àrìsà oníṣẹ́ṣẹ́ fún ajímọ̀jẹ nǹkan tó léegun apàgúnjẹ lẹ́yìn kala ń kó ló kú ọmọ kú kígi ọkọ bẹ̀rẹ̀ mọ́ yọ. ẹ wá wáyìn ẹ wá ní nǹkan kọ sí èṣù àtẹ̀sẹ̀lẹ̀ ẹ dákun ẹ mọ̀ jà á jà o ẹ mọ̀ lọ. a lè jàsà a kò fẹ́ jíṣọ́ náà fún wọn ni. akun ǹjẹ́ níwọ̀ tiẹ̀ mọ́ lọ́hùn. bẹ́ẹ̀ ni sà tó o bá mọ ọlọ́run ni ọba mọ̀ pọ̀ ọlọ́run ti ń gbé àárín tí a ní ìkáwọn ìbò tó dé. olódùmarè kábíyèsí olódù ọmọ rẹ olódù tó láre alábẹ́nú àṣáṣí ọba mi atẹ́lẹ̀ bí ẹni tẹ́ni atasánwọ̀n bí ẹni taṣọ ìwọ tó dá gbogbo ṣàyókù ìwọ táyé ń bẹ lọ́ọ́ rẹ̀ táyé òyẹ́ nìkan kábíyèsí rẹ olódùmarè ẹ̀yin ọmọ ọlọ́run dáadáa. ẹ ṣe ṣe kìí sọ ọlọ́run làwọn à ń sìn ní àyè. ẹ mọ rí pípọ́n ojú mi o ẹ fi ti ń ṣe ti yín o ẹ mọ lọ o ẹ mọ lọ bàbá ní ẹ mọ lọ <laughs> ẹ̀rín mo fi ń sọ lọ́wọ́ o ẹ mọ lọ ilé ayé fún fún kọ́gbọ́n ẹgbọ́n ta ló lè mọ rí wá ẹgbẹ́ bẹ̀rẹ̀ ìfún wọ́ọ̀ orí wa ò ní tàbọ̀dẹ̀ o ayé nìkan ni. bẹ́ẹ̀kú kan pẹ̀lẹ́ ta ló lè sọ kó bá tẹ̀ ta ló lè àlàmó ta ló lè sọ kó ní àfọlọ́run àmọ́ àfẹ́lọ́run lọ sọ ṣóhun tààrí ló fògùn àbóhun tá mọ̀ ta ò kọbi ara sí káyẹ̀fì ni ohun ọdún bá dé kò rí ta mọ́. ọwọ́ ẹ̀ kí ló ṣe. ẹ ah, gbà kí ló ṣe kí ló ṣe kó máa bíbí kí ló ṣe ah, abọ́rí nǹkan tó ṣẹlẹ̀ ni orí nǹkan tó ìwọ orí nǹkan tó you are very mad you are very very mad idiot òpònú òṣì ọ̀dẹ̀ ẹ má kí kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ yọ oríṣi tó ṣe ẹ kó ṣì dànù. wọ́n ṣe kì í sí náà wọ́n ṣe é wáyé sí wọ́n ti gbàgbé àtẹ́rẹ́ sọ àkọ́kọ́ sí. orí ẹ̀dá ṣé mo gbé sọ̀rọ̀ ṣé mo gbé sọ̀rọ̀ òun mo lè fẹ́ ìbẹ̀rẹ̀ ẹ tó là káyè ló gbọ́ ó má di o ẹ má ṣe oríire o. mo ta ìgbìmọ̀ fún màdàmú next day ọmọ apọ́lọ̀ tó máa ṣe ètí mi ní fún. tó o mú kàn gbẹ́ létí ni o ò ṣe nǹkan kan mo kàn gbẹ́ létí ni you must be very stupid. ṣé tí o bá ṣe nǹkan kọ́sítọ́mà ṣé ọmọ àgbà yìí ti ẹ ẹ ẹsùn àwọn ẹ má bínú jà rẹ kí ni ìgbọ́dọ̀ ṣẹlẹ̀. ẹ wo ló ṣì tẹ̀ fi sí ìdílé oṣù ìkílẹ̀ pé ó tẹ epo fún mi kò lè fi èmi sí ó dẹ̀ dùn mí gan èmi ó dùn mí. ṣé ìgbọ́dọ̀ ṣẹlẹ̀ ni ẹ̀dẹ̀ gbígbá ẹ̀ tí ẹ̀. ṣé ìgbọ́dọ̀ ṣẹlẹ̀ yẹn kò tó torí. ó jẹ wá bíbá ìmọ̀ràn ẹ̀rọ mi idiot ni ẹni ẹ̀hẹ́ kí ló fẹ́ ṣe ẹ̀hẹ́ kí ló fẹ́ ṣe jẹ́ kí bòbó tó tó. máa jẹ́ kí o regret it. jẹ́ kí n regret. I will make you regret it. ẹ wo ẹ wo ọlọ́run ní bàtí ń jẹ o dáadáa ní ìlú ìbàdàn ọmọ ọ̀tọ́ tẹ fẹ́ ní ayé yìí lẹ máa rí o ẹ̀jẹ̀ ọ̀tọ̀ lẹ máa ẹ̀kọ́ regret o ọkọ̀ nígbà yẹn. ẹ má jẹun parọ́ fún yín o àmọ̀dá amúrídìí fọkàn mọ̀dàmú rírì mẹ́sàn ọ̀bù kódà nǹkan ṣe ti dùn mí jù àmẹ́bí wọn kọ́ ètò tó yá wọn lóní ìbínú tí ó mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ òun ló fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí àmọ́ dùn mí gan. ẹjọ́ ẹ ti pọ̀ jù àní kí ló ṣẹlẹ̀. ìbéèrè tẹ ìbéèrè yẹn ọlọ́run jọ dà fún yín ọmọ ò ní kú lọ́wọ́ yín lọ́dún yìí. tẹ rí kí ni ara epo tán ní filling station ni ni mọ̀dàmú bá bọ́ọ̀lẹ̀ èmi tiẹ̀ ṣe bóyá wọ́n fẹ́ lọ lè ra nǹkan fúnra wọn ni tí mọ̀dàmú súnmọ́ filling station attendant èyí tó kiná ṣùgbọ́n ọkọ̀ tá a gbé wá fi repo mọ̀dàmú kan bu fọ́tí lù ní ìlà àtẹ ah. ṣe yìí làwọn èèyàn ń wò ó pé kí ló dé kí ló dé tí mọ̀dàmú mọ̀ bínú báyìí ṣé wọ́n mọra wọn rí tì tẹ́lẹ̀ ni. bẹ́ẹ̀ ni mọ́níjà filling station náà bá ń bọ̀ èmi tiẹ̀ ń ṣe ìbò ni ẹ̀rọ lẹ́rìí sí ń jẹ́ à ah, tí mọ̀dàmú ó sùn mọ́yún náà lórí dìfọ́tẹ́ lẹ́ẹ̀kejì fàyè. ege ege yìí náà ni ṣíṣẹ́ ń tẹ̀lé nígbà mọ̀dàmú tó bú fọ́tí fún àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní fa mọ̀dàmú pé à ah, nǹkan tá ń jẹ yóò dáa irú instance ten constitution yóò dáa wọ́n sàn bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ìbò tó kọ́fà ìwà tí mọ̀dàmú ń wù tí ò bójú mu ní mọ̀dàmú bá ti gbọ́ gbogbo ọ̀rọ̀ mọ́ lójú wọn bá ń jọná àwọn èèyàn ń fà wọ́n wọ́n bá sọ wọn ní sọ̀gbọ́n kókóso mọ̀dàmú bá bẹ̀rẹ̀ sí ní já owó àwọn èèyàn dànù ìfàlà ìpòkò ìfàlà ìpòkò ìfàlà. èmi náà sọ wọn bẹ́ẹ̀ fọ́ tìlú mi ọlọ́run lọ́jọ́ mi. tẹ́bí wá mọ kókó nǹkan tó fa wàhálà tí mọ̀dàmú fi ń constitute ní sáǹsì ní filling station. arábíàmọ́ ta ni nǹkan náà. n tó ṣẹlẹ̀ ni pé wọn ò ẹni ọjọ́ wo nìyẹn bẹ̀rẹ̀ ṣé wọ́n tún ti bẹ̀rẹ̀ sí pín èlì ní filling station tí wọ́n bá rẹ̀ tó tán. Ah, kí ni ò lè ṣẹlẹ̀ mẹ́bí kálukú ní máa fẹ́ ní rẹ́kọ̀dù dúníyàn tá a wà yìí kò sẹ́ni tí ò ní pọ́pọ́ọ̀sì ní dúníyàn tá a wà yìí Jonathan òun ló mú subsidy dé Buhari ó sì fi reception lẹ̀ mọ̀dámù náà fẹ́ fi fèrè níṣẹ́ pọ̀ lẹ́nu bóyá inú oore ni ó sì bù wọ́n lọ́wọ́ òun ló fa ẹkún tí mọ̀dámù sùn tí wọ́n kú bí péré ẹ̀ bá ń bá wọn sọ̀rọ̀. ó ti tó yá ọ̀nà ẹ ṣe ẹ ṣe ẹ máa lọ ẹ máa lọ ẹ ṣe. létí pé ẹ̀sọ́ ló fi ń lòlẹ̀ ayé alágẹmọ tó ń tẹ̀ jẹ́jẹ́ ń kú ikú ń pa bẹ́lẹ̀ ta sí ọ̀pọ̀lọ́ tó ń jọ rẹ̀ mọ́lẹ̀. olórí kò yé mi náà. Have I warned you severally to take things easy? I, don't get myself anymore. Please. Gbogbo tó ṣẹlẹ̀ yìí kò yé mi. Um, Lọ bá mi gẹ́ẹ̀tì omi wá fún mi. Abike. à ń sunkún mọ́ mo mọ̀ pé iṣẹ́ èṣù ni èṣù ló ń yá ìlú èṣù ló ń yá ìlú tí ò fẹ́ kó jẹ́ iṣẹ́ tí elédùn àkùnrin ẹ̀ ìdánilójú sì wà pé irọ́ ni èṣù ń pa nítorí iṣẹ́ tó lùgbàlà rán ẹ àjẹyẹ ni ìwọ yóò jẹ́. iṣẹ́ t'Olúwa mi ẹ o ajẹyẹ ni wọ́n yóò jẹ àdúrà náà ni ní orúkọ Jésù. ẹ ló bọ̀bọ̀ mẹkáníìkì yẹn ni mò ń sọ kópì òróró pé Johnson ló ń jẹ́ kó rírọ̀ ọ̀kadà kan ló ń ṣe mọ́tò ló mẹkáníìkì ni mẹkáníìkì ni ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ọ̀kẹ́ jọba mi gẹ̀ẹ́tẹ̀ jọjọ. òṣèbámi péjọ ọ̀rẹ́ òṣèbámi. Jẹ́ How are you, Jerry? Fine o. Uh, báwo ni iṣẹ́ lè mi? Dáadáa. Ìgbà wo ni Friday? Um, Thirty two to three hours ago, Jerry. Ó wà lẹ́kùn. Ẹ mo ní kí n disturb ẹ since mo mọ̀ pé ìwọ náà ní pẹ́ dé. Lè mo sáyé ṣoúnjẹ. Ṣé o náà ti wá nǹkan jẹ? Èmi ṣé wọlé mo kàn ṣe ń dún mi ní lónìí yẹn mo ṣe mo ṣe jẹ pọ̀ náà, Jerry. Ẹ lẹ́wọ̀n. Báwo ni? Dáadáa ni. Dádì nǹkan. Mọ̀ bẹ́ẹ̀. Àwọn náà wọ́n ní kí n gbé àtijọ́ ìfún mi wọ́n pé bọ́wọ́ bá pa tẹ̀sẹ̀ pa lálẹ́ wọ́n fẹ́yìn àtọkọ níjọ yìí. ok bá mi kí dájú pé wọ́n ṣe gidi gan kó ní kí ṣe o ehm, títí next week èmi náà yọjú sí i. ọ̀ṣunjẹ́ rẹ̀ ìfáyédé ṣé wọ́n padà sábẹ́lẹ̀ lè nílẹ̀ àbí o máa dúró sí ọ̀dọ̀ wa di ọ̀la. ètò ẹ̀ bá ti sọ ni. Ehm, mú lọ sí guest room. all no mm. problem. give me náà kéèyàn wá nǹkan then i will drop my phone. Yéwándé gbogbo ọ̀rọ̀ pé tí sọ látàrọ I don't understand you gbogbo nǹkan tó ń sọ yóò yé mi so just come on straight So nǹkan tó bá wà lọ́kàn I don't get you. Àbíkẹ́ ẹ́ Àbíkẹ́ ẹ́ wo a lè má bára wa rìn ká má bára wa sọ títọ́ ọ̀rọ̀ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin òun àti Bísọ́lá gan ṣàlàyé fún mi kí n gbọ́. dúró ọ̀rọ̀ tó ń sọ yìí ṣé Bísọ́lá fúnra rẹ̀ ló wá bá ẹ ló lèmi àtòun jà ni àbí ìwọ ló cook up this tó dẹ̀ wá bá i don't understand you because èmi ò ní grudges for anybody mi o bẹ́ anybody jà. ọ̀rọ̀ tó fojú hàn nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin àti Bísọ́lá gan-an ni kò ṣàlàyé fún mi kí n bá yín parí ẹ̀. Yéwándé ó mọ mi látànà kó tó dé mi ó nínú fùfù mi mi tí Bísọ́lá bá ṣẹ̀ mi máa pè máa sọ fún mi Bísọ́lá ò ṣẹ̀ mí o. má sọ fún adé tán síbẹ̀ fò kò ṣẹ̀ mí. kò ṣẹ̀. yes kò ṣẹ̀ mí. Ah. ó dáa tó bá ní kò ṣe èmi á lọ bá máa bá a sọ̀rọ̀ pé kò sí nǹkan kan tó wà nínú tiẹ̀ kó bí akóhun yẹrẹ ẹ̀ wò bí àkọ́kọ́ ló wà nínú nǹkan tiẹ̀. àbí o wọn ò understand o. ọ̀rẹ́ ọjọ́ máa ti lọ torí ọkọ ẹ̀ tó wà ní. look at me mo ò ṣọ́ anybody so anybody ò ní right láti ṣọ́ ìrìnàjò mi i live my life. ah àfàìmọ̀ kí n má fiṣẹ́ tí mò ń ṣe sílẹ̀. kí ló dé. àbíkẹ́ ni àbíkẹ́ ti fẹ́ sùn mí kan ògiri kàkà kúrò lára àbíkẹ́ ṣe ló ń le sí i tí mo bá dẹ̀ tètè fiṣẹ́ sílẹ̀ àfàìmọ̀ kọ́rọ̀ mi má já sí tìjú o. ṣé mo ní kó fi ọ̀rọ̀ yìí tó àwọn ọ̀rẹ́ ẹ̀ tó kù létí ni. mo ti fi lọ̀ wọ́n kódà wọ́n ti bá a sọ àmọ́ àbíkẹ́ ò tiẹ̀ ṣetán àti yí padà rárá mo wá ń rò pé kó má jẹ́ ọ̀rọ̀ táwa ń pọ́nlé tá a rò pé àṣírí ni kó má jẹ́ pé ó ti tú síta o. tẹ́lẹ̀ nǹkan ẹgbàá ogun ni má kú òní kú má ṣe báyìí ológun má mọ̀ o nítorí àfẹ́ kí nǹkan bàjẹ́ jù báyìí lọ ó láṣẹ ṣe ní bòńkẹ́lẹ̀ nítorí lè kí mú kí àbíkẹ́ mọ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí ẹ but ó yẹ kábíkẹ́ náà rò pé ìwà tí láǹrẹ̀ ti mọ̀ra yín káwọn méjì tó pàdé yìí pàápàá jùlọ ọ̀rọ̀ ọmọdé tún ti wọ̀ ọ́. wo Bísọ́lá hmm, Fábíkẹ́ sílẹ̀ o Fábíkẹ́ lẹ̀ o pẹ̀lú wàhálà títí ẹ o ẹni tí wọn bá ń báná jà báyìí òun lèèyàn máa ń wọ èèyàn kí n wariwo ọjà wíwá àti láàrin lẹ́jọ́ lọ́rọ̀ tó láàrin ni kò gbájúmọ́ báyìí ká bìkẹ́ fi wàhálà títí ẹ kò fi dìstọ́ọ̀bù ìwọ àbí ṣé ká pa ọmọ ni ká má pa tó bá ti fẹ́ ká pa ọmọ tó dẹ̀ fẹ́ máa wo ọmọ ẹ lójú fi àbíkẹ́ lọ́rùn sílẹ̀ jẹ́ kó máa ṣe wàhálà àti tiẹ̀ ìwà àti láàrin òun lè lọ́rọ̀ láàrin ni kó gbájúmọ́ ṣé o ti gbọ́. mo ti gbọ́. má gbèrè lẹ́mìí gbóná o. láàrin má fojú òmùgọ̀ wò mí iye mi ò dín kí n má mẹ̀tọ́ mo kàn fẹ́ tọ́ lọ́nà tó tọ́ ni ìyàwó ẹ̀ ń tọ́ mi ó dẹ̀ ti sún mi kan ògiri tí n bá dẹ̀ yíjú padà ó máa kàn ẹ́ tó bá wá ní okùn tó fi mú ajá ẹ̀ so á bẹ́tà kó tètè dé mọ́lẹ̀ bí kọ́. bí kọ́ kí ni bí kọ́ kí ló fẹ́ ṣe dúró má halẹ̀ mọ́ káyọ̀dé tèmi o tó bá ń halẹ̀ mọ́ àwọn káyọ̀dé kan ẹ má halẹ̀ mọ́ kò sí nǹkan tó jọ kí ló fẹ́ dá lára kí ló fẹ́ dà ṣé mi ò sọ fún ẹ ni mi ò sọ fún ẹ pé kó má jẹ́ kábìkẹ́ mọ anything nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí títí tí máa fi yanjú gbogbo ẹ̀ ṣé mi ò sọ fún ẹ fúnra ẹ kọ́ ló ṣẹnu fóró ni onígbèsè ara ẹ ó fẹnu ara dọ́là tán ó wá ń wá wíjàre kiri. ìyẹn èmi náà. ìyẹn ìwọ. ẹ máa gbà mí kẹ́ ẹ dúró kí ni nǹkan tó tiẹ̀ fẹ́ sọ rẹ̀ dànù kí ló fẹ́ dá lára kí ni nǹkan tó fẹ́ dá lára mo fẹ́ mọ̀. wá jẹ́ kí n kì í ẹ nílọ o jẹ́ kí n kì í ẹ nílọ o bá jẹ́ ẹ bá ń sinwin jẹ́ kó mojú olówó ẹ o láyé ẹ láyé ẹ ni mo sọ o má tún daṣọ irú ẹ ṣòro mọ́. ok jẹ́ ká fi sí gbà yẹn. Ọlárewájú jọ bá mi wo kó o sọ táìmù tí ò ń bọ̀ wá sílé fún mi jọ torí Ọlọ́run. má bínú àwọn kankan ló kọ́ mọ́ sọ ní láti yanjú ẹ̀. Lárúwájú don't give me that crap. O lè sọ fún mi pé ọ́fíìsì ló wà láti àárọ̀ the time ìyọ́ Lárúwájú tó rún tí kò yẹ kó máa bọ̀ ń lé. Má bínú, I am sorry. Don't tell me you're sorry, báwo ló ṣe papọ̀ mọ́ra wọn Lárúwájú? Èló ní kòkó ayé bàbá ẹ̀ máa bàjẹ́. Báwo làwọn méjèèjì yẹn ṣe papọ̀ mọ́ra wọn? Mo ní kílé tó ń bọ̀ lé ní táìmì yìí. Wọ́n sọ fún mi pé má bínú, Ọlárúwájú just look at yourself. Kí ló ń ṣe ẹ̀ náà? Àbíkẹ́, Àbíkẹ́ kí ni ìṣòro ẹ̀? yes. tí mo fi ń béèrè lọ́wọ́ ọkọ mi pé kílé tó ń bọ̀ lé ní létà wa. kí ló dé tó ń ṣọ́ ayé mi kí ló dé tó ń mọ́nítọ̀ mi kí ló ṣẹlẹ̀ ṣe ayé tiẹ̀ jẹ́ kí n ṣe ayé tèmi simple mo mọ̀ mọ̀ mi ò gbé kọ̀ lẹ́ni torí mo mọ̀ pé tí mo bá délé mo máa bá ẹ so what is the big deal. so ọmọ mo ò pick call mi ọlárẹwájú so mo ò ní right láti béèrè wípé ibo ló ti ń bọ̀ mọ́. you don't have the right to start monitoring my movement. ọlárẹwájú kí ló ṣẹlẹ̀ gangan let me know. ṣé o fẹ́ gbọ́? then fún ẹni warning ọjọ́ kí ijọ́ ọjọ́ kí ijọ́ tí mo bá tún ká ẹ mọ́di pé òun mọ́nítọ̀ mi tó sọ̀rọ̀ di EFCC kalẹ̀ ọjọ́ yẹn ló máa tẹ́. Ah. sorry is this you. o ti ń tẹ́bọ̀ díẹ̀díẹ̀ o ti ń roko ẹ̀ tẹ́bọ̀ díẹ̀díẹ̀ please. okay ọláyẹwájú. irọ́ ni o. Ah. àló ní next time tí mo bá tún question òun òun máa jọ èmi àbíkẹ́ lójú. bí mo ṣe ń wọ̀rọ̀ yẹn ó dàbẹ́ ni pé ìwọ náà ti bá wọn drag ẹ̀ jù. òun ni wọ́n ṣe fìbínú sọ nǹkan tí wọ́n sọ. cause uncle láre kàn fojú jẹkùn ni wọn ò lè dẹ́ran pa jẹ. drag ẹ̀ jù àbí kí ló sọ yìí. tẹ́lẹ̀ nǹkan ṣé ìwọ mọ̀ pé aṣọ tó bá ti ya jágbajàgba èèyàn máa ń ran jákujàku ni. yes tó bá lóun ò ní ìwọ̀n kún èmi gan ò ní ṣe tán láti gbà láàbọ̀ lóòótọ́ ọkọ mi ni bọ́ mi ò kí ń ṣe ẹrú ẹ̀. àbíkẹ́ ọ̀rọ̀ yóò máa kí ń ṣọ́ra gidi <laughs> sùúrù mà ló gbà á ṣé o mọ̀ wípé sùúrù tó sọ yẹn kò ń ṣe gbogbo nǹkan ló tún ṣe kò dẹ́ ṣe gbogbo nǹkan lágídí bàjẹ́ fi sùúrù lẹ̀ ṣóyí lọ́wọ́ tí mo wà ẹ̀ mo fẹ́ gbé ti bọ́ọ̀nì ègè mo fẹ́ gbé kọ́ sí ẹ̀gbẹ́ kan. má jẹ́ kó yọ lára iwájú wípé tí yín bá kọlu ìkan máa ń tẹ̀ fún kan ni. Àbíkẹ́. fàbíkẹ́lẹ̀ <laughs> Àbíkẹ́ kan. irọ́ làbíkẹ́ ń pa o ẹni tó bá ní kójú òun á rò ó ní onígbélé ayé mọ́ o tí àbíkẹ́ bá sì dúró lórí pé ó máa ní ọmọ mi lára ó máa ṣe ẹ̀sìn ni o bẹ́ẹ̀ ni mo sọ nítorí pé ikọ́ ti wà kíkan tó wà ilé ayé báyìí ó dẹ̀ ní irùngbọ́n bá pé ń pè jù bísọ́lá fi ara ẹ̀ balẹ̀ á bá mi bẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ àbíkẹ́ á bá mi bẹ̀. Lord is good. All the time. All the time. Um, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé a ṣe máa ń ṣe ní oṣooṣù ní báyìí a máa pe Mrs. Ọlárẹ̀wájú kó wá fi ọ̀rọ̀ Ọlọ́run kó wá fi bọ́ wa. Praise the Lord. Hallelujah. The Lord is good and all the time. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore àti àánú ẹ̀ lórí ayé gbogbo wa adúpẹ́ tó ń ṣaláàbò lórí ayé wa bíbélì nínú gbogbo ká máa dúpẹ́ ó tún ní ká jẹ́ kí ọpẹ́ wa kó pọ̀ ju ìbéèrè wa lọ. ọlọ́run dá wa dáradára ó wá kù sí ọwọ́ ní kálukú bó ṣe fẹ́ lu ayé ẹ̀ ẹlòmíì wà nù wá tó jẹ́ wípé bó ṣe ń lu ayé kò tọ́ lọ́rùn wọ́n báwo ni wọ́n ṣe ń lu ayé ẹ̀ báwo ni wọ́n ṣe lo ayé ẹ̀ ǹjẹ́ ara tí ọlọ́run fún ẹ tó pè ní tẹ́ḿpìlì wọn ọlọ́run ǹjẹ́ o fi pawó wálé fún un. no ẹ má get me wrong o kissing a man isn't a problem. bí mo ṣe ń sọ ẹ lè fẹ́ ra yín ọlọ́run ò kọ́ ṣìnà dára ṣùgbọ́n ní ọ̀nà tí a gbọ́dọ̀ gbà ṣe ìwọ lè fẹ́ o. wo fóun tó ń lò láti last year ló lùwọ́ yé ẹ̀ o ò jẹ́ ìdùnnà kíá tó lò tó o bá ní ẹni gidi tó ń kó fún ẹ tó ń gbà padà wàá ra fún un yes ẹ give it out soft ẹ ṣe bí olúwa ṣe fẹ́ ẹ yé ṣe yànmàyànmá ẹ ṣe bí ọlọ́run ṣe fẹ́ ọ̀nì ẹ ṣe bí ọlọ́run ṣe fẹ́ ẹ lu ara yín ẹ lò ó sí ìgboro ọlọ́run ò fẹ́ ṣe kò fọ́ ló ṣì make money from your body jẹ́ ká yé mi ẹ wípé o jẹ́ nìyàn láti ara ẹ inú ọlọ́run á dùn look at me ẹ̀ ń wọ aṣọ gidi ẹlòmíà kan wà nkàrà ẹ wọ ẹ sọpẹ ẹ wọ aṣọ wíyà bọ́dí kọ́ ẹ ní tàǹtọ̀ ìwọ ní crazy jean lé ní kẹrùn pa ni no tó ní kẹrùn pa ni ẹ wá ní ìdọ̀tí ọlọ́run òbò ló ṣètò olówó ló fẹ́ bá. ọba rẹ wájú. bẹ́ẹ̀ ṣe wá bá mi ìsìn exam fún mi fáwọn èmi lè nífẹ̀ẹ́ yín kí n sọ fún yín pé o lọ́ọ̀ọ́. I love you so much. If you can praise the Lord in my body. Pastor, I will pray the Lord. Mrs. Solanriwaju, this is too much. Ah. Church la ah. wa. Ẹ jẹ́ fear. n fi ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ò lè fi bú àwọn obìnrin tó bá jẹ́ pé ẹ̀fọ́ Ọlọ́run bọ́ ọmọ ní ayé wọn ti jẹ́ padà. Ṣé mo ṣe ní sèé? Ayé yóò yí padà. Bẹ́ẹ̀ ṣe wà bí omi adágún, bẹ́ẹ̀ lẹ ṣe wà Ọlọ́run ò fẹ́ ni tó bá wà bí omi adágún. Ẹ kúrò níbi tẹ́ wà ẹ migrate. Mo ní kẹ́ pásítọ̀ migrate ẹ lo ayé tó dára. mọ mi mi ò mọbi tí ẹ ti kai mo bẹ̀ yín nítorí Kristi ẹ wo àwọn ọmọ tí wọ́n wà nínú church tẹ́ ẹ̀ sọ adúrú ọ̀rọ̀ yìí. ọ̀nì sọ̀rọ̀ ẹ̀kọ́ àkọ́ mi. ẹ wo ẹ fi ayé yín ìwọ òun wò bí sùnúgà màrí òwò lọ́nù fà. ẹ gba máìkì lọ́wọ́ wọn. thank you ẹ ṣe mi ti sọ lọ́nà ẹ gbà jù ẹ ṣe kan. wọ́n máa fi ọ̀rọ̀ lọ́rùn bọ̀ yìí níbi tí mo ti bẹ̀rẹ̀ àwọn náà mú. may God be with you in your place. Ah, Please, can you? Jésù òun ni olórí ìjọ. The Lord is good. Oh Jesus. Eh, John John three sixteen. Oh, dúró àtọ́mí I can understand. Ọlọ́run wájú. Ṣé rí John three sixteen. Àbíkẹ́ ah ó mà you are a disgrace a big one at that ah tó bá ń wá àwọn adójútì ní obìnrin sórí ìwọ ni kó lé number one kó máa lọ níwájú lẹ́lẹ́lẹ́lẹ́ báyìí kó máa lé ẹ kó máa bá ẹ dúró ṣé mo ṣe mistake pé mo fẹ́ ẹ ni ìwọ ìwọ ló dẹ̀ mọ́ mọ́ báyìí ó dẹ̀ mú aṣọ àlàyé ó dẹ̀ tí bẹ́ẹ̀ kó níbi tó jẹ́ pé àwọn tó ń pọ́n mi lé jọ kí ló fẹ́ jẹ́ kó máa ṣe é sìn kó máa fi mí ṣe ẹ̀yẹ́ ilé dà mí ká ní mo mọ̀ máa ti rọra sọ fún pásítọ̀ kán máa pì ẹ̀ kán rọra fi ẹ̀ lẹ̀ níbi tó jókòó ẹ̀ sí jẹ́jẹ́ wọ́n pì ẹ̀ báyìí ó dẹ̀ dànù chọ́ọ̀chì rú. Jesus Christ. ẹ jọ mo fi Ọlọ́run bẹ̀yìn ẹ má bínú àti pé bẹ́mi ṣe ń wọ̀rọ̀ yìí ó yàtọ̀ o ó dàbẹ́ ni pé a ti ń wo ọ̀rọ̀ Àbíkẹ́ níran cause nǹkan tó ń ṣe yìí ò kì í ṣojú lásán. flat nìkan kọ́ sínú ẹ̀. kí ni mo ṣe. irú ìbéèrè òṣì wo ló ń bí mi ẹ̀ ò ń bí mi pé kí ló ṣe tó ń wo bẹ́lúbẹ́lú òṣì bí ipò mọ̀ nǹkan tó ṣe ò ń bí mi pé kí ló ṣe. dúró náà ṣé orí bíbélì kò rí fífọ́ ni ah! dúró náà tó bá tiẹ̀ wá bó ṣe máa padà sọ́dọ̀ mi sójẹ́ kó yàyàwó mi ń wèrè ni òfin pé mo ṣe yà ń wèrè yẹn màá wá padà wá bá ẹ àbí. pretend fún mi o torí mo lè gbé gbàgbé fún ẹ ń i don't even understand. ó oh, ní understand ọlọ́run ò ní jẹ́ kó understand torí à ìyá ẹ máa jẹ́ o ìyá kan tó ṣe yìí máa jẹ́ o bọ́mọ yẹn ṣe ń bu àwọn èèyàn jẹ́ káàkiri gbogbo àdúgbò ó máa dọ́dọ̀ ẹ̀ ó máa bu ẹ̀jẹ̀ gbàgbọ́ yẹn sọ fún ẹ. à èèyàn tó bá rí ẹ tó bá rí ejò tí ó bá kọ́kọ́ pa ẹ́. èèyàn tó bá rí wọ́n fúnra ẹ̀ èèyàn tó bá rí ẹ̀kọ́ tó ṣojú òkòwòǹkò bí ojú ọ̀pẹ̀lẹ̀ tó tẹ̀mọ̀ rẹ̀ tó bá rí wọ́n fúnra ẹ̀ tí kò bá sásòbí á máa dání wọ́n ti ẹtí lọ́yẹ́ fáyé wọn wọ́n ní wàhálà tó ń ṣe ìyàwó ẹ̀ ìṣòro tó dojúkọ ìyàwó ẹ̀ ọ̀dọ̀ ọmọ mi ló ti ṣẹlẹ̀ ebi òbí mọ̀ ya mi ìdẹ̀ mọ̀ ju bíbélì mi tí mò ń gbé kiri lọ bí lè ṣe tọ́ ọmọ mi nìyẹn ọmọ mi ò mọ̀ ń pa iṣẹ́ burúkú kò ká iṣẹ́ burúkú lọ́wọ́ mi kò dẹ̀ lè ṣerú ẹ̀ láyéláyé tábà rí tí ẹ lọ tójú bọ̀ tábà láwọn tó ti fún lóyún rí bíi tọmọ mi mímẹ àbí tábà láwọn tó ti rí rẹ́ẹ̀bù wà tọmọ yunifásitì tó ṣépè fún ọjọ́ dàwọ̀ àtìyàwó ìlàmù ní kẹjọ́ lọ́bẹ̀ kó máa kó máa fẹjú wọn fún mi báyìí tó ní mi ìran iṣẹ́ wọ́n tó bá pẹ́ kó tó kúrò mi báyìí àbùkù olórògbò á kàn ẹ̀. ẹ jẹ́rà olórògbò ó máa tẹ́. ẹ kẹ́rà ẹ jẹ́ kí n sọ ọ̀kan fún yín nǹkan tẹ́ mọ̀ tí ó yẹ ṣe é rí bẹ́ẹ̀ ṣe yẹ ọmọ yẹn ń wèrè ó máa débi máa fi max yín lára ó máa fi max ọmọ yín lára. ẹ lọ́dọ̀ tẹ ṣẹ̀kọ́ yín lọ́jú. wọ́n á bù ẹ jẹ wọ́n á bù ẹ jẹ. ṣetán ṣetán ṣetán bísí bísí oṣù ṣetán ọlọ́run jẹ́ kí n kọ́ ọlọ́run jẹ́ kí n yàn bímọ tó máa tó máa tó máa jọyàn ṣetán máa rán. báyìí bá já oníṣòwò máa sí mọ́ àmọ́ kí ló ń bẹ níbi ọ̀rọ̀ yóò tó ta kókó kókó ni ta ló lè tó. tẹ ẹ ṣe sílẹ̀ tẹ sọ fún mi ẹ̀yin gangan lẹ fa gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ mọ̀ wípé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ nílé ayé tí ọlọ́run ọba tí ò mọ̀ sí ó ti wà nínú àkọsílẹ̀ pé bá ṣe fẹ́ rìnrìn àjò wa nílé ayé bẹ́ẹ̀ náà la ṣe ń rìn yìí. bẹ́ẹ̀ni hmm. máa ṣe broda ńláríwájú. ṣe rí ìgbà tí ẹ wà nínú ayé tẹ́ ń dẹ́ṣẹ̀ tẹ́ wà nínú ẹ̀ṣẹ̀ ìgbà yẹn lẹ bá ọmọbìnrin tí ẹ̀ ń pè ní Bísọ́lá yìí ìgbà yẹn lẹ bá múlẹ̀ fún yín ó sì fi oyún wọ̀ ó fi bímọ àbí. ṣé wàá rí ìgbà tí ẹ ti di àtúnbí tí ẹ gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà yín ìgbà yẹn lẹ wá wọnú ilé onígbàgbọ́ lẹ wá tún ìyàwó mi fẹ́ nínú ilé onígbàgbọ́ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run òdodo. Bọ̀dọ̀ Ọlárẹ̀wájú ṣe nígbàgbọ́. Ah, onígbàgbọ́. Ẹ nígbàgbọ́ nítorí pé bíbélì sọ wípé tí ìwọ bá ní ìgbàgbọ́ ìwọ á sì sọ fún òkè pé òkè ṣí nídìí òkè á sì ṣí nídìí ó tún wá ń tẹ̀síwájú ó ní ìgbàgbọ́ òun ní ìdánilójú ohun tí a kò rí àti ìjẹ́rìísí ohun tí à ń retí bíbélì ló sọ bẹ́ẹ̀ sí ohun tó ṣòro fún ọba ọba òkè láti ṣe bẹ́ẹ̀ báwo lára ìyàwó yìí kàkà kó sàn lára ọmọ ìyá jẹ ó máa ń peléke sí ni àfi bí ìgbà tí yàn dá petrol sí náà kó sàn ó. bùrọ̀dọ̀ ọláyíwájú. pásítọ̀. mo bí yín lẹ́ẹ̀kan mo ní ṣe ẹ ní ìgbàgbọ́. bẹ́ẹ̀ni. ibo lè fìgbàgbọ́ yín sí. ìgbàgbọ́ mi ń bẹ pẹ̀lú mi. ìgbàgbọ́ yín ń bẹ pẹ̀lú yín ẹ dẹ̀ ní ìgbàgbọ́ pé kò sí nǹkan tí ọlọ́run bá ò lè ṣe. mi ní gbàgbọ́. tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀ dì ìgbàgbọ́ yín mú kò sí nǹkan tó ṣòro kò sí nǹkan kan tó ṣòro fún ọba òkè láti ṣe. ṣé mo lè tẹ̀lé yín délé. ó ti yá. Hmm. ẹ fún mi ní ìṣẹ́jú kan. Jesus ah sister Abike kí lẹ ṣe yìí. ah pastor i'm enjoying my life. no this is not enjoyment kí ló dé tí ẹ sọ tẹ́ḿpìlì ọlọ́run di tẹ́ḿpìlì èṣù ṣé yìí ò mọ̀ wípé àgọ́ ọlọ́run ni àgọ́ ara yín ni. <laughs> kí ni mo ṣe tó bad i'm enjoying my life ẹ̀dẹ̀ ló bad ẹ tún ti dé o ẹ̀yin èèyàn ẹ̀ ń ró lóríire sójú o pastor bíbélì gan fìdí ẹ̀ múlẹ̀ ó ní pé kò ń ṣe ohun tá à ń jẹ sẹ́nu wa la fi ń dẹ́ṣẹ̀ bí kò ṣe ohun tó ń tinú wa. no you got it absolutely wrong bẹ́ẹ̀ kọ́ bó ṣe wà nínú báíbù kọ́ nìyẹn ṣẹ̀rẹ̀ ẹ ní láti yí padà ẹ ní láti gba ọlọ́run gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà yín ẹ ní láti yí padà kí ọlọ́run bá lè gbà yín nítorí pé inú ọlọ́run máa ń dùn sí ẹlẹ́ṣẹ̀ tó bá ronú pìwàdà. Uh-huh. Pastor, why are you sweating? Ẹ má para yín torí ọ̀rọ̀ mi. No! Ẹ ní láti ronú pé wàdà. Nítorí pé inú Ọlọ́run dùn sí ẹlẹ́ṣẹ̀ tó bá ronú pé wàdà. Ṣé rí tẹ́ḿpìlì Ọlọ́run ní àgọ́ ara yín? Inú Ọlọ́run máa ń dùn sí ẹlẹ́ṣẹ̀ tó bá ronú pé wàdà. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà tó wà nínú Báíbù ọlọ́run ṣetán láti gbà yín tẹ́yìn bá gba ọlọ́run gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà yín. abẹ́ẹ̀ ti dọ́rùn bọ̀ ó máa fọ́ nìsẹ́yìn tó bá jẹ́ wípé kọ́ńtínítì ayé òun lọ́rùn pásítọ̀ máa fa sìgá ah! mari ma kò ní rọrùn mm, mm. ẹ jẹ́ ká jọ fa sìgá ẹ̀yin gan inú yín máa dùn láti fa sìgá pásítọ̀. as ah. you can see i'm just. tí bá gbẹ̀gbàjú fún ẹ wọ́n rò pé tírélà kọjú ẹni kójúkójú. ọ̀rọ̀ tí bá jọ ẹ lójú ó máa yà ní lẹ́nu èmi ò bá bìlíìfì pé àbíkẹ́ lè ẹ̀ bá wúlò wà tí wọ́n sọ wípé wọ́n wò ní ṣé ká sọ wípé ó ti ń kó ẹgbẹ́kẹ́gbẹ́ ní àbíkà o. kò yẹ mi o ọ̀rọ̀ náà ṣe ń ṣe mí káyéfì àwọn nǹkan kan tí mo mọ̀ tó dá mi lójú ni pé àbíkẹ́ tèmi kọ́ lélẹ́yìí kò ń ṣe báyìí tẹ́lẹ̀. àbí torí kò pọ́síbù kéèyàn kàn jí lọ́jọ́ kan kó dẹ̀ decide láti máa wùwà tí ó dáa ó ní láti jẹ́ wípé pásítọ̀ wà right pẹ̀lú nǹkan tí wọ́n sọ. tó bá jẹ́ pé nǹkan táwọn people yìí sọ ó right ni then the next thing tí mi bí lè pa ní láti ṣe é sí ni pé àdúrà ló yẹ ká gbà jẹ́ ká tẹ̀lé àmàdúrà àbí mi mọ̀ bóyá ọdẹ ní nǹkan mi lọ́kàn tiẹ̀. ṣé mọ́ tán yìí báyọ̀ mi fẹ̀yìn lélẹ̀ ọgbọ́n tán lórí. àmọ́ ọwọ́gbọ́n mi dá sí ni ọ̀rọ̀ ṣáàní dé bá ní láyé ká lọ sọ́run ká lọ kọ́gbọ́n. Hmm. ṣe rí nǹkan tí nìkan máa sọ fún lára ni pé àdúrà kì í sọ nígbàgbọ́ a máa tẹ́ pa àwọn àdúrà ni mo mọ̀ pé ọlọ́run tá à ń sìn ó máa dáhùn àdúrà wa kíní ni mo mọ tó dá mi lójú rárá fún mi sí Bísọ́lá ẹ̀mí mi sọ fún mi pé Bísọ́lá ló wà nídìí nǹkan tó ń ṣe Àbíkẹ́. Bísọ́lá kí ni nǹkan tẹ́ rò. ayé gbọ́ o ẹ̀yin mọ̀ rí o ẹ̀ ǹlẹ́ o. yọ̀dà fún yín. àṣẹ. lálẹ́ ní lálẹ́ lẹ́ òòṣà òkè òní báyìí láyọ̀ jẹ́ hmm. ẹ̀yin ọmọ yìí gbogbo àwọn tẹ́ ń kọ́ lónìí torí ọ̀la ni o olódùmarè ọba ọ̀gá ògo ńlọ́dáyé àti gbogbo ohun tí ń bẹnu ayé olódùmarè ló dá àwọn ẹni oríṣà dátà pè lóríṣà níbìkan ọ̀kànlénírinwó ni wọ́n ní ààbò míì ẹgbẹ̀rún láàrin igba lápá tún ó kan lósì nìyàn àwọn ẹni oríṣàdá yìí wọ́n pọ̀ níranran ǹjẹ́ yìí tiẹ̀ mọ òòṣà tá a pè ní àjàlá. rárá bàbá. ẹ mà àjàlá hmm. ohun ọ̀dà bíi bí àwọn òòṣà yòókù ṣe hàn dé tí wọ́n fọ́kú làbáwọn ohun ọ̀dà bíi tiẹ̀ àmọ́ àjàlá lọ́dọ̀ àwa yorùbá ó ń ṣẹ̀ṣe ipa ńlá ló kó níbi ìṣẹ̀dá ọmọ èèyàn àjàlá ní mórí ẹnìkọ̀ọ̀kan òun lòdìdì tí dirí ṣé ẹ rí ń gba àjàlá bá mọ orí tán lolódùmarè ọba ọ̀gá ògo yóò wá fàṣẹ sí pé báyìí o báyìí o lẹni dàlàyé o kó tó padà o ẹ pé ṣé àjàlá iṣẹ́ ńlá ní í ṣe orí ẹnìkọ̀ọ̀kan òní mọ́ hmm. irú orí eléyìí torí bí orí àwé yìí àjàlá ló mọ tiẹ̀ bẹ́ẹ̀. Hmm. Hmm. ibẹ̀ náà ni eléyìí torí rẹ̀ ṣe ràgàjì lọ́ọ̀kan yìí náà àjàlá náà ló mọ báwọn. léyìí tí ń jásí pé orí tí wọ́n bá mọ fún kálukú wa náà là á gbà kórè wa wá dire. àṣẹ. ǹjẹ́ mo ṣàtàpè lẹ́gbẹ́. bẹ́ẹ̀ yọ̀bà lẹ́gbẹ́ láyé kò ní nílọ́run o ìdí ẹ máa pé àwọn kan emèrè ní ẹ wọn máa pé àwọn kan ẹgbẹ́ àgbà ní ẹ àwọn ìyá mi nù ni. àwọn oníbòsí òru ti pa tiẹ̀ lẹ̀ ara ni mo yá èrò ni mo sàn agagara mọ̀rún àwọn ìyá mi àgbà àfijú ẹyẹ tí mú mi ní gbangba oko ìbá wọn máa forún rìn ajẹrun òró ajẹdọ èèyàn mọ bì àwọn ìyá mi àjẹ láàpẹ bẹ́ẹ̀ ẹgbẹ́ lẹ́hàn náà ṣe àwọn tí ẹ bá wá ṣe gbé àwo ògbóni ẹgbẹ́ lẹ́hàn náà ṣe ẹgbẹ́ alájọdá ọmọ kéékèèké lásán ẹgbẹ́ náà ni. ṣé ẹ rí téèyàn bá wá ń ṣẹgbẹ́ nǹkan tó ṣe pàtàkì inú ẹgbẹ́ ṣíṣe ni pé kí wọ́n mọ̀ dalẹ̀ ara wọn. téèyàn méjì mẹ́ta bá péjọ tí wọ́n bá láwọn ṣẹgbẹ́ o wọn ò gbọ́dọ̀ dalẹ̀ ara wọn torí òòṣà kan ń bẹ tá a pè ní ẹgbẹ́ ṣé ẹ wá rí bí àjàlá ti ń bẹ tí ń mọrí hùn òṣàmì náà tún bẹ tá à pè ní orí o méjì lórí àparí inú àtòrí ìta ní ẹ fi pé kórí inú mi ọmọ bá tòde mi jẹ́ òṣà pọ̀ lọ níranran òṣà lògún lága ayé ẹ̀dùn ajé olúwẹ̀rẹ̀ ẹgbẹ́ òṣùṣù ti kọ̀ra rẹ̀ lébè òṣà ní arábàǹbí ọkọ̀ ya iná gorí ilé fẹjú ọkùnrin gbòòlà bí iná jò láàrò ìgbàlájọ bí eré odó olóró òkò oṣù ọkọ̀ àjẹ́ ti ṣe wọn lálẹ́ oró tù pọ́n abọ́ lọ́rọ̀ pín ìsà ṣọ̀gbó ìwé gbè mí ṣẹkẹṣẹkẹ tí ró wọ̀yọ̀wọ̀yọ̀ ó ṣání níranran báwọn ṣé ẹ wá rí bàbá mi àdákẹ́jà òòṣà ni o àmọ́ òòṣà tìlú inú àwọn òòṣà kan wà tí ń rọ̀ wáyé ní àbí kan wọ́n pé ọ̀kànlénírínwó ni wọ́n four hundred and one ní ààbò mi nǹkan wọ́n pé ẹgbẹ̀rún láàrin igba lọ́wọ́ ọ̀tún ó kan lọ́wọ́ òsì one thousand two hundred and one ńlá àwọn òòṣà yìí òòṣà kọ̀ọ̀kan yìí náà ló ní tí wọ́n ń gbà tí wọn ò àti tí wọn ò fẹ́ àwọn òòṣà kọ̀ọ̀kan yìí náà là á mọ̀ rán sí ọba ọ̀gá ògo ẹ̀yin náà ti mọ táì mú lọ wájú bàbá mi àbẹ́ mọ́ ẹ̀yin àsìkò owó lóbìnrin ò gbọ́dọ̀ déwájú bàbá mi. obìnrin ò gbọ́dọ̀ déwájú bàbá nígbà tó bá ń ṣe ìsun. tóbìnrin bá ń ṣe èèlà kò gbọ́dọ̀ déwájú òòṣà ṣé bẹ́ẹ̀ mọ̀ yún. kí ni ẹ̀yin ò gbọ́dọ̀ pé adákẹ́jà kò wá jẹ́rìí sí. Si? àgbọ́dọ̀ jẹ́rìí èké. téèyàn bá pè jẹ́rìí èké ńkọ́. ọkọ pàdánù ni o gbogbo àwọn nǹkan tẹ́ ń kọ́ yìí ẹ máa mọ̀ lọ́kàn yín o ṣé ẹ ti gbọ́ yọ̀dà fún yín. ní báyìí a wà wọlé lọ sọ́dọ̀ bàbá mi a lọ fi hàn bá àti ìwẹ̀ gangan ẹsẹ̀ tó kàn lónìí nù ọlọ́run èèyàn tó bìlíìfù pé èmi ni mò ń ṣe àbíkẹ́. Mísọ́lá. Um, kì í ṣe pé àwa náà nígbàgbọ́ náà rẹ̀ ṣùgbọ́n wọ́n ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ nígbà táwa náà gbọ́ everything ni a fi taratara gbàgbọ́. ṣùgbọ́n kò ṣe wá ní kàyéfì but right now sí ìbò yẹn ń ẹ sọ wípé ọmọ kan pa ẹ. mo ti ń rí wípé ó dàbí pé o ò fẹ́ mọ kankan nípa ohun táwọn èèyàn sọ káàkiri but bó ti mọ̀ kọ́ sọ́tún for now kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí i ọlọ́run ní jẹ́ ọlọ́run mi làbí kẹ́jẹ́ kò dẹ̀ sí nǹkan kan tó lè ṣe fún mi tó máa mú mi febi sùn. Bísọ́lá mi ò fẹ́ kí o rí mi bíi aláìdá ènìyàn mi ò dẹ̀ kí n ṣe ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ló jẹ́ ó dẹ̀ mọ nǹkan tí o lè ṣe àmọ́ mo fẹ́ kí àwọn èèyàn rí àrídájú ó ní mi ò ṣe support ẹ. Eh kí wọ́n má tún sọ wípé èmi àti ẹjọ́ mọ̀ sí ni jọ má bínú. àṣà ti kọ́ wípé ilé iṣu agbára olúwa olódodo sáwọn nílẹ̀ ó sì rí iye ó yá ìwà ìsọyọ ó yá jáde ní orúkọ jésù ó yá jáde àṣà tún ti kọ́ wípé àyà yóò pa àwọn àlejò wá sí fi bẹ̀rù ìbẹ̀rù ìbẹ̀rù bójóbójóbójó jáde kúrò nínú kọ̀lọ̀fín ara ó yá mo pàṣẹ ní orúkọ Jésù agbára ẹ̀mí mímọ́ ètò wà ní inú mi. psalm ninety one ó ní ẹni tó jókòó níbi kọ̀ọ̀kan gáwó ó ní ọmọ ẹgbẹ́ abẹ́ òjijì Elédùmarè bẹ́ẹ̀ ni èmi yóò wí pé olúwa ìwọ ni olùṣọ́ṣọ́ ó yá mo pàṣẹ ní orúkọ Jésù. Jade, Jade, Jade, ní orúkọ Jésù. unbelievable uncontrollable um, brother Larry actually eh, ṣe rí nǹkan tó wà lẹ́yìn ó ó fẹ́ kí n pe àwọn pastors you to understand ní àwọn branches yà kún kún join mi nínú àdúrà káwá pé èmi mọ̀ sọ̀kalẹ̀ àti wípé mo gbàgbé anointing hàn èmi sílẹ̀ ó yẹ kí n wá ká ní pé mo mú wá ni tí n bá ti ṣọ̀ sí ó máa fura ó máa kóra ni yes ẹ dúró mú bọ̀ ẹ jẹ́ kí n padà wá èmi mo wọlé wá. ọ̀rẹ́ pásítọ̀ oh my goodness pásítọ̀ I'm coming back. sir mi ò rò bóyá agbára àwọn pastors lè kàn ọ̀rọ̀ tó wà nílé yìí I think we should take her to the village. village yes. ẹ ẹ mo tún tún ẹ láti sọ ní pé ṣe mọ̀ pé Ọlọ́run náà sọ nínú Bíbélì ó sọ pé ká fi ti Késárì fún nǹkan tó wà nílẹ̀ yìí ó kọjá nǹkan tí a lè sọ pé bóyá a fẹ́ fi iṣẹ́ wọn fi dáhùn pastors nìkan ẹ jà gbé lọ sábúlé. kíni ẹ náà kọ ọ̀gá síbẹ̀ ni kò tiẹ̀ reduce rárá ó kọ ọ̀gá síbẹ̀ ni. ẹ jẹ́ ká máa gbé lọ ẹ mọ lọ́lọ́ àwọn olóògùn àfẹ̀rẹ̀ ìwọ̀njú àwọn òbárù olóhùn ó lọ rè fójò lọ́kọ́ wọ́n ní ìwọ́ gbòǹgbò òjò lọ́fẹ́fẹ́ yìí ọ gbọ́dọ̀ fòjò lẹ̀ pátó kò pọ̀ dáhùn òkò fòjò lẹ̀ o òjò bínú òjò kọ́ òjò rọmọ ẹ wá wo kòkó bí ti ń gbẹ òjò rọmọ. eléyìí tẹ́ ẹ gbé wáyé bàbá mi ní bàjá bàbá mi lọ́mọbìnrin iṣẹ́ tí bàbá mi ṣì ń bí òòṣà adákẹ́jà bàbá mi ní bọ́mọdé ìjà o ẹ̀yin ọ̀rá pẹ̀rẹ̀ kankan. òótọ́ ni ẹ sọ torí ó lè dédé máa ṣe nǹkan kó ti fẹ́ ṣe tán all of a sudden a kò dédé bà gbogbo ẹ̀ jẹ́ ni. so àwo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ so a ní láti pe àwọn pastors um, friend ká fàdúrà jagun fún that's what we been doing. ẹ ṣe kí ni. ẹ kàn fún àdúrà ká fi gbàdúrà fún. ẹ pe python kí wọ́n ṣàdúrà fọmọ yìí. Olódùmarè orí báyìí ṣe tìrú ọba ti yẹ lójú òkú ẹ̀yìn tí wọn bá tọ̀ kì í ṣàdúrà fún ẹ mọ̀ pé gbogbo àdúrà wọn bá tọ̀ yín èpè níjà sí fún ni ẹgbẹ̀rún sàmọ́ àmọ́ sámọ́lọ̀ lọ ni bó ti wà yìí ó pínhùn pẹ̀lú bàbá mi ni ó ṣàdéhùn pẹ̀lú òṣà adákẹ́jà wípé òun kọ́ ò òun lòun ọmọ pa mí fún bàbá mi erin gbọ́ erin basa ẹfọ̀n gbọ́ ẹfẹ̀ gbàjà náà ẹlẹ́gìrì gbọ́ ó ń ba mi àpáta bàbá wa lóní àṣà òkú àṣà òkú bàbá lóní àrùn pápá àrùn pápá. ń gbọ́ wá ṣàdéhùn bàbá mi tó ń gọ́ ẹ̀yin wá mú ẹ mú sáré èkó àbẹ́yìn ká ẹ mú lọ. àwọn ọ̀rẹ́ ó ti òun lọ́kàn. ńgbà náà ńgbà wá sátẹ̀lé yín tó rè kú. bàbá mi wà mí bínú bàbá mi ò jẹ́ kéèyàn kan kó fóun lóúnjẹ mọ́ èkúrú àkàrà ọ̀gẹ̀dẹ̀ obì tó yẹ kó máa kó fún bàbá mi bàbá mi kọ́kọ́ gbà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan mọ́ torí yín ni ẹ̀bẹ̀ o ẹlẹ́dàá yín ni ẹ̀bẹ̀ o bó ti wà tí bàbá mi bá kàn tí ó dáríjì tó bá ilé kú ẹ̀yin náà kú o. òkú lẹlẹ́jà ta ni. gbàdúrà kọ́ náà má kú ni olúwo ńlá àgbàgbà mùgọ̀mùgọ̀ ètò ti ètò tó mo bá yín yọ̀ mo bá hàn tó bí yín mo bá hàn dúpẹ́ mo bá yín yọ̀ wọ́n pé tòótò ìyá olúgbọ́n ìyún ọ̀gbọ́dọ̀ máa wù ìyá rẹ̀ sà ìyún ọ̀gbọ́dọ̀ gbòòrò hmm. ìyá olóògbé nìkan hmm. lólùfẹ́ máa wù ayé obìnrin ò mòrò níbi àyè tá a dé yìí ẹ̀yin ò lè dúró ní ìmọ̀ ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ sábẹ́ àti bàbá ń kẹ́ ẹ lọ rí ìdókòwò ẹ̀yin wá wẹ́ mọ̀ bàbá yìí. ẹ̀yin ẹ mọ̀ lọ tètè ẹ kó ẹ pàṣẹ ẹ kó mi ò. ayé mojúbà ó. bẹ́ẹ̀kún kọ̀pẹ́lẹ́ ta ló lè sọ bó bá kàn fàájà ta la mọ̀ àfọ̀mọ́ máa lórí àfọ̀rọ̀ dáríjì mi mo ti ṣe mo ti ṣe lẹ́dàá ẹ nítorí mi ò sọ ìpìlẹ̀ mi fún ẹ kí tó kúrò lábúlé ni mo ti bóríṣà dákẹ́já ṣe múlẹ̀ láti dúró gẹ́gẹ́ bí ìyàwó ẹ. ẹ̀yin Àbíkẹ́ wọ́n fẹ́ kó dáadáa kó tó ṣe ìmọ̀lẹ̀ kò lè sọ torí ká ronú ká tó wùwà ni wọ́n fi dátà tí ò lọ bọ́ ọ ti ṣe ìmọ̀lẹ̀ pẹ̀lú òòṣà ọ̀ láǹfààní àti lọ́kọ mi mọ́ o títí nígbà tó sọ adákẹ́jà ó sọ wípé òun yọ̀ǹda rẹ̀ kọ́mọ lọ sọ wá ṣe tán. mo ti ṣe tán. ó sì dá ọ lójú. bẹ́ẹ̀ ni. bọ́ ọ ti lóò ṣe tán nínú pákábà ńlá àrùn ti yọrí nínú gbágbó ni mọ̀rìnwó ti ṣẹ̀sọ̀ èyí onírọ̀mọ́ alápèsè ọ̀nà kọ́mọ́ra mi àwọ̀ lára rẹ̀ àbíkẹ́ ọ̀dọ̀ ọmọ alápèsọ́nù lónìí kámi àwọ̀ sọ láàrin. àbíkẹ́ kí ló rò pé wá ṣe ń bí. mo wá ṣèmùlẹ̀ pẹ̀lú òrìṣà adákẹ́jà. kí ni ìwà mọ̀ tí ń bẹ ń korí taríta rẹ̀. ejò ni bàbá. ejò níbo wá wọn fi ṣe ibùgbé gan. ikú ń bẹ lórí ọ̀pẹ ìkan ń bẹ nídìí ọ̀pẹ ìkẹta ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀pẹ. èyí tí ń bẹ nídìí ọ̀pẹ ńkọ́. kò lè gorí ọ̀pẹ. èyí tí wọ́n ń bẹ lórí ọ̀pẹ. kò ní lè sọ̀kalẹ̀. èyí tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀pẹ ńkọ́. yóò gangan nìyá àwàtà. báwo wá ni ọ̀rọ̀ tá à ń bá yín sọ látijọ́. ẹ wo ẹ tún ti dé jàre ẹ wo mú ti rún ròrò mi ìríbí kankan forí ẹ ti sìn mi ti ẹ rí o rárá. ṣẹ́rin jésù kristi ni àti ìmọ́lẹ̀ olódodo sá rẹ̀ ó sì rí i jésù nìkan ló lè gbà yín ẹ nídìí láti gbà. ṣé bí elédùà náà ló dá òkè àdákẹ́jà kẹrin tó ẹ ìránṣẹ́ elédùmarè náà lu gbogbo òrìṣà kẹrin òye bó ń kálukú ṣe ń lò ló yàtọ̀ à ń fi ṣe dáadáa nílùú wa ni. ṣẹ́rin jésù kristi ni ìmọ́lẹ̀ òòṣà adákẹ́jà tẹ́ ń pè lọ́lọ́run àìmọ̀kànmọ̀kàn ló jẹ́ kẹ́ máa rò bẹ́ẹ̀ kò sí ọlọ́run mi yàtọ̀ sí ọba dákẹ́dájọ́ ẹni tó láyé tó ní ọ̀run nípasẹ̀ ọmọ rẹ̀ jésù kristi olúwa wa. Hmm. ẹ rò ó tó ríro ẹ gbọ́dọ̀ ríro nítorí pé inú ẹ̀sìn yìí lọ bí yín sí sí ibẹ̀ lẹ ti ń jẹ ibẹ̀ lẹ ti ń so kò ní easy fún yín kẹ́kọ̀ọ́ kúrò ń bẹ̀ àmọ́ òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ ni pé ẹ gbọ́dọ̀ kúrò kẹgbà jésù ẹ wò màá gbà ṣùgbọ́n ẹ fún mi lásìkò ẹ mọ̀ pé kò rọrùn báyìí náà láti kàn tàrí gba òòtà kan àbí tí òòtà ni jésù tí mi ò mọ̀ rí mo fẹ́ ṣèlérí fún yín màá gbà màá rò màá gbà màá rò ẹ ti gbọ́ ìgbà olè yín wà lọ báyìí. àárọ̀ kùtùkùtù ọ̀la là ń lọ sí ọ̀la lẹ́ èkó. àárọ̀ là ń lọ. ẹ mo ti sọ pé màá gbà káfíẹ̀ kan jọ máa lọ síkò láàárọ̀ ọ̀la. are you serious. má tẹ̀lé yín lọ ah. ẹ wo tẹ bá ti ń bọ̀ láàárọ̀ ọ̀la àárọ̀ kùtùkùtù ní kẹ́ ẹ wá òtórí bàbá àmọ́ bò ní ìdíje ibi tẹ máa gbé ìyẹn òṣòro ní ilé bàbá mi ọ̀pọ̀ ibùgbé ló wà níbẹ̀. àti wípé jíjẹ àti mímu ìrọ̀rùn ló máa bá dé ń bẹ. ẹ ṣe gan ó dàbọ̀. ẹ ṣe dáadáa ọlọ́run yóò wà pẹ̀lú yín ó dàbọ̀. Bless you. Àbíkẹ́ ǹlẹ́ o látàárọ̀ mm. kí wàá ní ìwà àti àwọn àgbà Jésù sọ látòwúrọ̀. wọ́n tún kóra àwọn abáyé máa ń wá ni o wọn gbọ́dọ̀ rí ẹ kó o jókòó Jésù mi Jésù mi ọ̀rọ̀ wọn sú mi mo gbé wọn bí ẹran dànù ẹ kó kó kó rẹ dàda kó lẹ́gbẹ̀ẹ́ mi ṣùgbọ́n bá dàda wọn lọ dàrí. sọ̀rí ọ̀rẹ́ wọn gba jésù ìwà fẹ́ tójú sùn mi o. kí ni dé gbogbo wọn bá ti báyàn báyìí àfìgbà láyé ẹ gba jésù o ẹ gba jésù kí ni dé sáà sọ pé òòṣà dákẹ́jà ò gbà wá tó ni àbí o bó o ṣe sọ ìgẹ́lẹ́ ni mo ṣe sọ fún wọn bó ṣe ń gbàlà bó ṣe ń wòsàn ó tún jẹ́ kó yé wọn pé elédùà tó dá jésù náà ló dá gbogbo nǹkan àbọ̀ yìí wọ́n fárígá o wọ́n láfi jésù wọ́n lé wọn dànù bí ajá nù. àmọ́ àbíkẹ́ nígbà tí wọ́n ka gbogbo ohun tó ń kà lẹ́hìn èsì wo ni wọ́n wá fún wọn. mo ní ìṣe ni mo ní mi ì ṣe kí n fi ọ̀nà tí bàbá àtìyá fi tọ́ mi kí n filẹ̀ kí n wá tẹ̀lé jésù tí mi ò mọ̀ rí bó ṣe dànù ah. ẹ̀sìn tó fún wọn gan ó dáa àmọ́. ṣùgbọ́n èyí kọ́kọ́ tẹ̀mí kàn mọ́ ni pé ìwọ́n náà mọ̀ pé téèyàn bá rí ìmọ̀lẹ̀ báyìí sọ̀ọ́ bẹ́ẹ̀ni ìwọ fúnra rẹ mọ̀ pé ìmọ̀lẹ̀ ló wò. ta ni ìwà ni mọ̀ pé ìmọ̀lẹ̀ ló tàn. àbíkẹ́ mo ń lọ sí ohun tí bàbá mi ṣe é èmi àti olè ní ìkọ̀ọ̀kan papọ̀ mọ́ ṣùgbọ́n mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ṣàǹkì pé nǹkan kò lè ṣe é tóró ti níyàwó òde ti bímọ tiẹ̀ ẹmọ ẹkọ yà yín lẹ́nu pé gbogbo ẹ ni mo mọ̀ nígbà tí bídèmí ṣàlàyé fún mi mo ṣèlérí fún pé mi ò ní bí ẹ mi ò dẹ̀ ní fi ṣèwà òun sí bí sọ́ra ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹlẹ́rara ẹ̀rara ya mi lò ó mo fi pè wá òun sí i bí sọ́ra tó dáríjì mi ọ̀rẹ́ mi dáríjì mi ọlọ́yẹ̀wájú lọ́wọ́ ẹ̀ mo fẹ́ yín méjèèjì fúnra yín gẹ́gẹ́ bí lọ́kọláya kò sí ẹnikẹ́ni tó lè yàmúlẹ̀ mi àtòrìṣà bí kò ṣe sí ẹnikẹ́ni tó lè yàmúlẹ̀ yín méjèèjì. ẹ rojú ayé báyìí àbẹ́ ẹ̀ rí ẹ̀yin èèyàn mi àṣé àṣìwèrè èèyàn ní pẹ́ nìkan ò sí. Si gbogbo wa la jọ ń bẹ ará èkó Lagos dákun mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí dáadáa kẹ́ ẹ gbọ́rọ̀ ẹnu mi o etí inú ńkọ́ ńlejò ló o ṣé ẹ ráyé tẹ́ ń rí kì í ṣe tẹnìkan mọ́ o olódùmarè tó dìídì dá gbogbo wa sí àyìn ọmọ tí ń ṣe ọmọ mùsùlùmí nínú ayé wọn kìí àtàwa ẹlẹ́sìn kan àbáláyé olódùmarè lọ́jọ́ dàgbà. àbẹ́yìn rò pé agbára lọ́hùn ọ̀ka kọ́kàn sí wa lẹ́lẹ́sìn kan náà ni ó yẹ nítorí ẹ̀ ń kọ́ ẹ mọ̀jà jíjà gbilà mọ́ ẹ mọ̀jà mọ́ múra wa mọ́ ẹ jẹ́ ká gbà ń kọ́ pé olódùmarè ní í ṣe ọlá rẹ̀ bó ti wù ú tó ṣe wá lẹ́lẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ká mọ̀ wá rántí o ẹ̀yàn mùsùlùmí wọ́n pé ń bẹ́nu kùránì wọn pé gbogbo wa pátá ńlá ṣèṣirò lọ́jọ́ àgbéǹde ọwọ́ ajẹ́rú àbòjú òótọ́ ìbẹ́nu ìwé àwọn kìrìsìtẹ́nì náà wọ́n ti ẹ̀kọ́ tiwọn lórin ni ẹjọ́ ń bẹ lọ́rùn o àròdàkẹ́ tẹ́ ẹ bá ń gbọ́ ẹ mọ́ sí ìka torí àmì rọrùn ẹ mọ́ sí ìka o torí àmì rọrùn tá a bá ti débòde àhórójọ́ ẹ rí ibodè kan wà tí gbogbo owó dùn sí tá a rojọ́ o lọ́jọ́ àgbéǹde lọ́dọ̀ àwọn mùsùlùmí o ọjọ́ ìdájọ́ lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì o ẹ̀mọ́ gbìjà ọlọ́run ọlọ́run ò sì gbé ń já o láàrin èèyàn méjì tí wọ́n bá ṣèmùlẹ̀ ẹlẹ́rìí ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ o àwa lẹ́lẹ́rìí ọ̀hún olódùmarè ọba ọ̀gá ògo tọ́dá gbogbo wa ńlẹ́lẹ́rìí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ àwọn mùsùlùmí wọn pe ẹmọ jàǹbá àmọ́ náà o tọ́rọ̀ bá ti dẹ̀yìn èèyàn pọ̀ kó ń kálukú pé àdéhùn rẹ̀ torí ijó eégún dalẹ̀ láṣọ kálẹ́jú eégún ijó èkó ló dalẹ̀ lóṣùn sókè èèpẹ̀ ijó òṣà dalẹ̀ lakọ̀ lápábì fún òṣà mọ́ ẹ mọ́ dalẹ̀ ara yìí o ẹ̀yin bàbá mi ìwọ mú ìyàwó rẹ mọ́ bínú ẹ mú rí o. Olódùmarè ò sọ̀rọ̀ yín nílé ṣe é gbọ́. eégún ayé o èsì bọ́ o àti ọjọ́ o àti wọ̀ oòrùn yínníyínní gbígi ọ̀gọ̀gọ̀ rúmọrúmọ alábẹ̀bí ayé o alágbàwí ọ̀run o. ọ̀rọ̀ iyọ̀ kọ́ra mi. ta ló lè sọ bó bá kàfà jà sálámọ́ àfàmáwò máa dúró ní àfọ́rẹ́rùn àmọ́ a ò ní bọ́ sọ wá bínú ẹni má jẹ̀mú o má jẹ̀mú o. ilé ayé kún fún màmí kọ́gbọ́n ẹgbọ́n ta ló lè mọ̀ rí rọ́ àfẹnẹ́ bẹ̀rẹ̀ ìfẹ́. ọ̀dẹ̀ o ayé nìkan ni. bẹ́ẹ̀kú kọ̀pẹ́lẹ́ ta ló lè sọ kọ̀pẹ́lẹ́ ta ló lè lámọ́ ta ló lè fà pẹ́ kúrò ní. àfọlọ́run àmọ́ àfẹ́lọ́run lọ sọ wá bínú ẹ̀ àfọlọ́run náà máa jẹ́ o máa jẹ́ o máa jẹ́ o. tafa tafa kò sinmi ṣóhun tàbí ló fògùn àbóhun tá mọ̀ ta ò kọbi ara sí káyẹ̀fì ni ohun ọdún bá dé kò rí ta mọ́ ṣóun lọ̀rọ̀ iyò báyé bá ti já òní sọ̀rọ̀ sí mọ́ tá a lọ lẹ̀ tú. Hmm. bẹ́gùn kan ta ló lè sọ ló bá fẹ́ máa jà tá lámú.